sallallahu alayhi wa alihi wa sallam kí ọlọ́run bá bá àlejò ọlá kí yóò bá wa kẹ́ kó bá wa gẹ́ kó sì wá kẹ́ gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀. ní tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tírà Bulugh al-Maram. بشرح توضيح الأحكام كتاب البيوع هنا الأنبالو باب تعدي هنا باب الهبة والعمر ورقبة كوني شفلو ابن كافون والابن كفر لوري abẹ́rẹ́ náà ní ní ìjẹ́jọ́ aka hadisi kan ní abẹ́ báàbù yìí wọn náà ní hadisi Nu'man bin Bashir tí ó lóun fún ìkan nínú àwọn ọmọ àwọn lẹ́bùn. wá fi lọ ànábà Muhammad nínú rìwáyà mi àti ẹ̀ ló ní kí ànábì jẹ́rìí sí ni ànábì wa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ní ṣé gbogbo àwọn ọmọ rẹ̀ náà ní ọfún nẹ́bù báyìí ó ní rárá èyí ṣe gbogbo wọn. nọ̀ọ́mọ́nù yìí nìkan náà mo fún yẹ kí Bàṣírù bàbá rẹ̀ ó fún lẹ́bùn tí ò fáwọn yòókù. ó ní anábà mùsùlùmí ó ní kó dá ẹ̀bùn padà wọ́n nu rìwáyà mi pé ní èmi jẹ́rìí sí nǹkan tí ò dá lábẹ́ hadith yìí aṣàlàyé púpọ̀ fúnra wa ní ìjẹ́jọ́ nípa ọ̀rọ̀ àwọn àfa pẹ̀pẹ́ ǹjẹ́ bí kan lè wà tí èèyàn lè fi fọ́ọ̀mù kan lẹ́bùn tí èèyàn ní fún kan. ó yẹ pé ìpìlẹ̀ ní bá sọ yìí èèyàn gbọ́dọ̀ ọ̀sẹ̀ kan lẹ́sà láti fún lẹ́bùn láì ní fún ẹlòmíì. ìmọ̀tọ́ wá jẹ́ àwọn ìdí kan àbí bùkátà kẹ́kọ̀ọ́ pé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa lọ bí pé ó lè tọ́ nìkan yòókù jó lówó kí ìsanwó wà fún mọ́ni nìkan yòókù lè ṣiṣẹ́ kíkan já láàbọ̀ ara bóyá ọ̀rọ̀ tí ò lè dìde ni. àbí kó jẹ́ pé ní ẹ̀bùn yìí ẹni tó nídìí ẹ̀ la fún àwọn yòókù nídìí irun tá a fẹ́ fi ṣẹ̀bùn. kíkó ń jẹ́ talibul ilmi ó jẹ́ ní tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bóyá tíra ni bàbá rẹ̀ nílé tó wá gbé fún káyọ̀ kó mọ̀ jẹ́ ní tí ń kọ́ ó ní àbíńgbà míì gẹ́gẹ́ bá ti inú àfa àtọ́sí lé pé tí a bá rí ọmọ tó yẹ ká mọ̀ pé tẹ́gùn yìí bá dọ́wọ́ ẹ̀ ibi aburú ni ó lò sí àlè mọ́ fún un kí a kó mọ́ sí lówó lọ́ọ́ ni nínú ń ta tẹ́tẹ́ nù ń tiẹ̀. awárí tí ó lòsibí tó da atúnra àfáàrùn kẹta bá wo eléyìí ń gbà mí alẹ́ fún èyí tí ó lòsibí tó da ká mọ́ fún èyí tí yóò fi ṣàbùrú ká mọ́ bá a ṣe sábàbí ìkùnsínú aburú rẹ̀ ṣùgbọ́n ìpínlẹ̀ ó ní pé a gbọ́dọ̀ ṣe sáwọn kan fún lẹ́bùn láì fún ẹlòmíì ní èní bíi ìsìnlá ta'ala àmà tẹ̀síwájú lórí hadithi abdullahi bin abbas radiyallahu ta'ala anhu. abdullahi bin abbas wọ́n ní anabi wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé ní al'aidu fi hibbati ẹni tí ó tọrẹ fún ni tuntun wá padà lórí ọrẹ tó ta abúlágbájá ẹ bá ń gbé fìlà àti mo bùn yín mo bùn yín mọ́. bọ̀dá alágbájá agbo ọwọ́ yín ẹ bá mú padà tí yóò sí kò sí nǹkan kan lọ́kàn bùn yín mọ́ náà ni anabi ni kalikẹlibi ó dà gẹ́gẹ́ bí ajá yẹ̀kí ìhù tó bì kalẹ̀ tí èèyàn gan bá gbé ẹrù pa nífẹ̀ẹ́ rí kátó wàá fẹ́ ajá lóbì ànábì lẹ́ni tí ó tọrẹ tó wá padà kúrò ń bi ọrẹ tó ta tó padà fẹ́ gba nǹkan padà ó dà gẹ́gẹ́ bí ajá yẹ̀kí tó bì tó mọ ìyá ọdún fi fẹ́ ìhì ó bá padà síbi ebi ó tún fẹ́ mọ kó jẹ padà ẹni pé àpèjúwe tí ò dání kan fi yàn wé ajá láì sí ibì gan ní tí ò dá lájá ó tó wá tó pé ó pọ̀ kalẹ̀ pípọ̀ yìí gan níyàn lára káwọn ní kéèyàn fọwọ́ kan gan kò sí fọwọ́ kan kó tó wá mọ kó jẹ padà àpèjúwe tí ò dání anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ká mọ rírì bí nǹkan yìí ṣe bó ṣe bó ṣe burú tó nínú hadithi yìí hadithi náà wà nù sahih bukhari wà nù muslim wàfi riwaya tilil bukhari riwaya katuwa wà nù bukhari wà nù sọkẹlẹ ifá lánàá masalus tau àtọjú ebu yìí kò sí lára tiwa o ẹ pé yẹn bọ́ pamọ́ sẹ́ńbẹ̀ pé àpèjúwe burúkú ó ní nǹkan yìí o kí lápèjúwe nǹkan náà alladhi ya'udu fi hibati pé ẹni tí ó tọrẹ tán tó tún padà sí di ọ̀rẹ́ rẹ̀ pé ẹ bá ń gbé nǹkan mi bí wọ́n gbà tí jáde àbí nǹkan kan ṣẹlẹ̀ agogo tí mo ti fún náà ní ẹ bá ń kó kálíkálí ọlọ́rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ajá yẹ́rìjì òfin ìkọ́ ìhè tó bì kalẹ̀ ó tó wá ń padà síbi èébì rẹ̀ ẹni táwọn fi síwájú béèrè wáyé ilé àpèjúwe burúkú yìí kò sí lára tiwa o kò yẹ ká rí lọ́dọ̀ èèyàn gidi. حديث من تتلين حديث عبد الله بن عمر وابن عباس àti abdullahi ibn abbas rọ̀rí aláwọ̀ kí náà sọ fún wọn ẹ́ rọ̀rí aláwọ̀ àníhùmọ̀ ọ́ <laughs> ẹni abdullahi ibn abbas àti abdullahi ibn umar ẹni asọ rọ̀rí aláwọ̀ àníhùmọ̀ ọ́ anihum kí lè ló jẹ́ tó dábàá tó abdullahi àti bàbá rẹ̀ ibùnà abbas lọ́lẹ̀ kí làwọn lò fún ọdí yàrá wa ni wò mọ́ abdullahi ibn umar àti bàbá tiẹ̀ torí tàbí nà méjì kí làwọn náà ọdí yàrá wa ni wò mọ́ tábà tó ọdí yàrá wa ni fún èèyàn mélòó la ṣe fún mẹ́rin abdullahi ibn abbas àti bàbá rẹ̀ abbas abdullahi ibn umar àti bàbá rẹ̀ umar tábà ní yàrá wa ni wò mọ́ èèyàn la ṣe fún sani àwọn méjèèjì abdullahi ibn umar kọ́nà kọ́ bá yọ́nú sí gbogbo wọn. wọ́n ní wọ́n gba hadithi wa lọ́dọ̀ ànábì. wọ́n lánàbì ní la yahillu li rajulin muslimin kò tọ́ fẹ́yàn kan tó jẹ́ mùsùlùmí an yu'tiya atiyya kó tọrẹ an yu'tiya atiyya kó tọrẹ thumma yarji'u fiha wọ́n bá tó padà sídi ọ̀rẹ́ kò tọ́ illa li walida àyàfi bàbá fíìmù yóò sì wálàdà bàbá níbi nǹkan tó fọ́mọ rẹ̀ alóhùn lè ṣe kí ni ẹ lè padà sí ẹ̀kọ́ yá bá mú mí àkàkà lórí àbí kò rí nǹkan kan náà ìgbàláyé wà fún bá mọ́ tí mo fọ́ hadithi eléyìí náà àwọn àfáàgbà wa mẹ́látọ́rí alimam ahmad wal arba'atu àtàwọn àsáàbù sunan mẹ́rẹ̀ẹ̀rin hadithi wọ́n gbà wá àtàwọn àfáàmì náà bẹ́ẹ̀ nípa hadithi ń wa wọn náà ni tahrimul 'awd filihibati wa sọdakọ pé ìwọ ni kí èèyàn ṣe kótọrẹ kótó wá fẹ́ gbà padà wa sọdakọ àbójú sàárà àwọn yẹn láwọn yẹn ṣe sàárà lé ní àwọn sàárà fún bàbá wọn àwọn yẹn bá wá jẹ sàárà rí wọ́n jẹ sàárà wọ́n bá tún mọ ẹ̀bùn wọn lówó pé àkọ̀yẹ ká lọ sàárọ̀ òkú bàbá lágbájá ká máa fi kí ni ká máa dìde báwọn náà. àwa òkè ta láláì nínú ẹ méjèèjì gẹ wọ́n jẹ sàárà tán wọ́n jàmọ̀là pẹ̀lú àbísẹ̀múnẹ́jẹ pẹ̀lú mọ̀tínà wọ́n sì tún fún ẹni tí ó pe sàárà wọ́n ti lé kí ni wọ́n tún fún lówó. ẹni tí yẹn bá tọrẹ àbí yẹn ti sàárà àìgbà padà wà á nà hàzà mi lùmí sọ̀rọ̀ ì ọ̀dànà à ìwà lùmù ìwà àbùkù ni làìmù lè máa ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe kẹrìmù kẹrìmù lálápẹ̀yẹ làùmù eh, làìmù àfọ̀n ó ní ẹni àbùkù alábùkù ni mo ṣe báwọn wàdànà à ìwà ẹ̀yàn yẹpẹrẹ ni ó yẹpẹrẹ ẹ̀yàn mímọ yàdúlò àlà ànà kọ́lbáwó mọ̀tà álẹ́kùn bímọ àkàràjì eléyìí túmọ̀ ní pé bẹ́ẹ̀ ni ẹ ti tọrọ ẹ̀yàn ọkàn ẹ sì tún rọ̀ mọ́ nǹkan ẹ yẹ pé nítorí nǹkan kan ló fi ṣe fi ń retí lọ́dọ̀ ẹni ọkàn ẹ tún rọ̀ mọ́ wàá náwó làmú yóò fi mìíràn fi sami hatin tọ̀ yé bá ẹni yóò tọrọ ẹ nítọrọ kó jẹ́ mi sami ha ẹ̀mí rírọ̀ tọ̀ yé bá kò fọkàn dáadáa kò fi tọrẹ ẹ̀rí àwọn nǹkan mìíràn wá ti mọ wá ní fọ́ọ̀mù ọrẹ ṣe ìkẹta báwo ẹni yẹn oye wọ́n jọ pé ọrẹ ló ń gbà lérò àbí ẹ pé ọyẹ ká bú ní nǹkan tó jọ tèmi náà bá dé kọ́nà lè bá dé kí ni kọ́nà lè bá bọ̀ mi òjò tó ń bá rí ibùn yóò dọ̀rọ̀ nígbà tó ọmọ rẹ̀ ń gbéyàwó ọmọ tí mo ṣe fún wá di ibi tèmi ti kó dé kíní wàá ti kẹ̀kẹ́ mọ́ ó jókòó tọrẹ wọn wọn náà bá ní kó fún yẹn dáadáa ni ìgbọ́n kéde pé kéèyàn máa retí ó ní kò ní adútáwa náà ti mú gbọ́dọ̀ ṣe fáwa náà ìyẹn ò bá mu. bákan náà àtàbírò àni ìdáálì bí áza àlùmọ́sálẹ̀ kẹrí ilẹ̀ mọ̀sẹ́kìzàrì nígbà táwọn ẹgbẹ́ ṣàlàyé bí nǹkan ṣe burú tó ọ̀nà táwọn ẹgbẹ́ àfọ ó fi àpèjúwe àlìkẹ́lì téèyàn ó kọ̀ àlùmọ̀sẹ́kẹ́dàrọ̀ àpèjúwe nǹkan ẹ̀gbìn à ń fi àpèjúwe. ebi ajá tó pọ̀ kalẹ̀ tí tó wá ń jẹ́ sọ̀hánàlá nǹkan mi níta fi wọn múde burú tó oníkálí àpèjúwe fún àpèjúwe tó jọ báyìí wọn yóò fún alákòjúwe mi tó jọ lóye tó náà burú báyìí ẹni tó jòkó tí obìnrin tí èsẹ lẹsẹ rẹ na ẹni tó bá ń fara kan ni bí ẹni tí anábì ní kéèyàn jòkó àbí kàn fi abẹ́rẹ́ gún ni ó yọ ọdún orí ẹ̀ ó dájú kó máa fara kan ẹni tí èsẹ lẹsẹ rẹ lọ èyí yóò dún yàn ìgbọ́n bá pèjọ́ ètò mo fẹ́ o ní ní nǹkan yóò ẹgbẹ́ ni oko yẹn rira ọlọ́run bá sọ̀rọ̀ náà sálá ó ní wàhálà yẹ sá bá àgùnkùn bá àgọ̀ ẹ má sọ̀rọ̀ ayọ̀ ayé lẹ́yìn o ayò ṣíbù àhàdúkú àyà kùlà láhàmà àkíyì mẹ́ta sẹ́ni kọ̀ọ̀kan yín fẹ́ jẹran ọmọ ẹ̀yà rẹ̀ ló ni ọmọ ẹ̀yà rẹ̀ tó ti kú kalẹ̀ ẹ̀rí tó ti rùn àkọ́kọ́ èèyàn gan àìlejẹrẹ ẹran táwa lè jẹrẹ tó bá kú gan bá lè jẹ tó ti kú kalẹ̀ àlejẹ kátó wa sọ pé èèyàn ó ti kú ó ti rùn nínú ìkọ̀kẹ́ fẹ́ máa jẹ ni kálíbà máa rí kíni bí ìmọ̀ sọ̀rọ̀ èèyàn bó ṣe lágbára tó irú àpèjúwe míì tó jọ náà ní tó kó yẹn abẹ́ni tí ń jẹ́ rìbá bí ẹni tó ń súnmọ́ ta ni tó ń súnmọ́ ya rẹ̀ ni ẹgbẹ́ tó kó yẹn rira ni. wọ́n ní alẹ́bí wà lọ́gà àyà tó fìlìbàṣà à lákòjú ìta níbi mú wáyé a ó dópin bí kó burú jáì ó burú wàdàná àti wàlẹ̀ fà àbí pé nǹkan yẹn bó ṣe yẹpẹrẹ ẹni tí ń ṣe ẹni yẹpẹrẹ ni. lílì kìláà ẹ̀ àni hàbà nítorí tí wọ́n lè fi má pèjú yìí wá ṣé ń kálukú wa lè bá a sá fún ìwà burúkú ìwà àbùkù yìí ìwà àrẹ̀lẹ̀ ìwà tó dójú ti ni. kí ni ìwà náà kéèyàn fún ni lẹ́bùn ó yẹ kó wọn ṣe kí ni olówó gbà á yẹ̀wọ̀n níbo nílé pọ̀ sí ó wà láàrin àwọn obìnrin tíjà bá dé ní gbogbo tí mo kó wọn mọ́ kí ni tó bá ń kó wá. ẹlẹ́mìtì lè má sọ direct indirect yóò sọ tẹ́lẹ̀ yóò fi wá kúkú bá dúnú lọ gbé nǹkan wá fún gbogbo nǹkan yín. wọ́n ní kò dáa àbẹ́bí fẹ́ ká jáwọ́ ń bẹ̀ àlẹ́ ìkẹlá ká jáwọ́ àní háàbà lùkúlùkù làìm níbi ìwà àbùkù yìí ìwà tí ó dáa yìí. bákan náà alìsílámù yẹ́dùn ìlà makárí mi lè àkàlàkì. ìsìláàmù wa yìí ti ń pèpè sí ní ìwà dáadáa ìwà àpọ́nlé ìwà ẹ̀yìn ètò ìsìláàmù ń pèpè sínú ìwà dáadáa sì lọ́lọ́run fi ròyìn ànábì wa ala khuluqin abin, ìwọ lọ wà lórí ìwà tó dáa jù ìsìláàmù fẹ́ kí awùwà dáadáa kò sákan lé mi kéèyàn mú yàn lẹ́mú ó ní oúnjẹ nítorí tọ́lọ́ kó tún wá ní sẹ́bùn gbé padà. bákan náà wọ̀rọ̀ sí ìsìfà ìsìláàmù ń pè wá lọ bí àwọn ìsìfà àwọn ìròyìn tó ga pẹ̀ka wọn àwọn bàbá mùsùlùmí ó lámọ́ náà ó lápọ́nlé ó ní kò rẹ̀ níjànú ìdí sàmù fẹ́ ni pẹ̀tà bàbá wọ̀ ẹ̀ pé àbálágbáyà alábùkù yẹn mọ́ ni ẹgbẹ́ yẹn ò bá mùsùlùmí mọ́. wọ́n yóò hábìrù torí ẹ̀ ní ìsìláàmù fi ń kọ́ṣàn wa wọ̀nyẹ́ ni ha ń fi ń kọ̀ fún wa an sàfáàsìfìl umúr wà wà bí ìhà níbi sàfáàsìfìl umúr àwọn wàyẹ pẹrẹ tó dójú ti ní kódà àwọn nǹkan wà tó tọ́ ìgbọ́n ká kò kí mùsùlùmí wà ń kan báyìí ẹni tó bá jọ ọmọ ìlú àbíyàn wọ́n tọ̀ yẹ ká máa bá ń bẹ̀ bí kí ẹ́ ẹ́ tẹ́tẹ́ yìí ò dà ìwọ nìyí o àwọn tó ń bẹ tó tọ́ kò tí tó búrú òdùkún láti yẹn bá da pẹ̀lú kó máa ṣe ẹ́ bí ẹ̀yin ò mọ bídí àti bídí àwa dá ni ẹ́ ayọ̀ ilé bọ́ọ̀lù ká ẹ lè wo díẹ̀ díẹ̀ ẹ wá wà láàrin ilé tí ó yẹn mọ̀ ẹ́ ní àbùkù àbí kéèyàn á máa lóun tẹ́ fàájì àbí ó dáká tẹ́ fàájì ṣùgbọ́n ibi tó ń bẹ́ẹ̀ ti tẹ̀ wọn ò bá mu ọkọ̀ yẹn kan bá mi rú bíi ọmọ tó wà sọ́ká sọ́ká jòkó náà náà ń tẹ́ iwájú bí iwájú sa wọ́n jẹ́ mi wọlé lọ́n tèmi ìròyìn kan máa rí mi rú bíi ìsìláàmù fẹ́ kán rí àwọn ìwà tí ó dáa pẹ̀lú wa ìyẹn lànà fi ń kọ̀ fún àwọn ìwà rẹ̀lẹ̀ ìwà àbùkù fọwọ́ dínà ní kàmáàlì ọ̀sùnmù torí pé ìsìláàmù ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tó ga ni dínà ní kàmáàlì gbogbo ọ̀nà ìsìláàmù gbà pé níbi al-akhlaq níbi ìwà ìwà tó dáa ní Islam gbé kalẹ̀ fún wa kò ní jẹ́ wa àbùkù. استثنى جمهور العلماء في تحريم في تحريم العور في الهبة ما يحبه الوالد لولده àní ṣùgbọ́n àwọn àfáà ṣe àyàfi ọmọ ẹ̀sẹ̀ sàn wá ó yẹ bí ẹ̀bùn téèyàn ti lè padà bẹ́ẹ̀ ni lẹ́yìn òbẹ́ ni ó mọ́ ó ní ẹ̀bùn tí bàbá bá fún ọmọ rẹ̀ fàyínà láwùrùjú àfìdálẹ̀ torí pé mẹ́wọ́n lè padà lẹ́bi hadith bá kà fúnra wa kọjá wàlánà àbálẹ́ ìfàfi ìdáná à ẹni yẹn ti yẹ pẹ́rẹ́ rá yá ti yẹ ara rẹ̀ lójú ọmọ rẹ̀ fọ́mọ wa yẹ pẹ́rẹ́ bàbá rẹ̀ ni olóòfin mọ́nẹ́nu ẹ̀rí ọmọ tó ń tí bàbá rẹ̀ mówó ẹ̀ kékeré pé òun bàbá ló ní nípìnlẹ̀ tó wá bù bàbá mówó ọmọ ní. ó sì lọ fẹjọ́ sùn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bàbá mi mówó mi. ìgbà tọrọ dọdọ ànábì kílà ànábì sọ pé ṣé pẹ̀lẹ́ antawa màálíkà antawa màálùkà lè àbíkà àti wà tó wó ta lónìí ẹ̀yìn méjèèjì bàbá rẹ̀ náà àtiwá àtowó rẹ bàbá rẹ náà ní òní tí àbá náà fọmọ rẹ ní nǹkan mọ́ tó wá yẹ kó yá ara rẹ ní. fàmánù ap wal ibnu wahid tóró bàbá àtọmọ ìkẹ̀kẹ́ náà ni fakana wuna kọla máa lahu mi makani ila makani akhar bí àpẹ àbá ló lówó ó gbé síbì kan tó dọ́ ọmọ rẹ̀ subhanallah òun náà ló lọ́mọ ìyẹn làwọn àbá ń sọ pé ìwà tó ń tọ́ àyà ní sọ́ọ̀tù nẹ́jì ni wà á lé ìsàlẹ̀ ìsán ìlà mọ̀ sáà ọmọ èèyàn ní jẹ àǹfààní kẹ̀kẹ́ ojú iṣẹ́ tó bá ti lọ ìgbẹ́ náà bá fún kò ní láǹfààní mọ̀ àwọn ní ṣùgbọ́n tọmọ rẹ bá ń sàwọn ẹṣẹ́ dáadáa kan yóò mọ láǹfààní ẹni torí kíni torí ọlọ́run ní èèyàn ò ní jẹ àǹfààní kan àyàfi iṣẹ́ tó ṣe pé nínú iṣẹ́ tó ṣe náà lọ́mọ rẹ̀ tó ṣe kíni tó fi kalẹ̀ àbí òun ló lọ́mọ òun ló lówó nígbà tó gbé owó tó gbé dúkìá rẹ̀ sí nìkan ìgbà tó wà lọ́dọ̀ rẹ̀ ó tó gbé sí ibòmí ibòmí yẹn lọ́dọ̀ tálí ọ̀dọ̀ ọmọ rẹ̀ wá tó bọ̀ lọ́dọ̀ mi padà ẹni tó jọnu. kọ́lá ìfòkòhá bi kọ́lá ìfòkòhá yìí sọ̀rọ̀ tó lè ṣe yàtọ̀ ìròjò rẹ̀ á fi mọ̀ ọ̀hábà lè wọ́lá di àrùbá àtúnṣòro òfin. ẹni ṣùgbọ́n bàbá tó fẹ́ padà bẹ́ẹ̀ a ní afun ní kọ̀ǹdíṣàn mẹ́rin alákọ̀ọ́kọ́ ayé akúnà máa wà ábà ò àyínà bà kíyá táwọn fi mílíkì lùwàdà a ní ó jẹ́ pé tí bàbá fẹ́ gbà padà ó jẹ́ nǹkan kan tó jẹ́ àyínà nǹkan bá ń rí tó sì wà lọ́dọ̀ ọmọ jẹ́ pé ó wà lábẹ́ ẹ̀kápá ọmọ lásìkò bákan náà takúnà bàkíyàtà fi tàfàrúfù ìbìbẹ́ yìí àyìn takúnà bàkíyàtà yẹ pé kí nǹkan yẹn wà ní abẹ́ ọmọ yìí. bibai aw rahanu lima yanfaq aw gayri dhalik yẹn pé etí wọn lè ta àbí tó lè fi tí èdè nǹkan tó ti pẹ̀lú ìṣìpá àrí mọ́. bákan náà allah tẹ̀sí ìdá ayíǹdàlúwárà ziyada tamu tesla fatamina wa wahamu yẹn pé kó má lékún ní lékún kan tí ó jẹ́ mọ̀tẹ́sílà ìlékún tí ò jẹ́ separate kákíyèsí o ilé kó kẹsẹ̀ sẹ̀pẹ́tì nígbà tá a gbọ́ fọ́mọ ọmọ bá ń bóyá fi ìfẹ́sì ten thousand bá di twenty thousand àwọn bá lóun fẹ́ gba owó padà èlò ni ó gbà ẹ́ àlékún yẹn pẹ̀lú fẹ́ ṣe pẹ́tì àbí bàbá fọ́mọ lẹ́rin ẹ̀mẹ́ bá ti lóyún abẹ́rẹ́ ti tóbi bá ń gbẹ́rẹ́ mi ṣé tí bàbá fún ló tó bẹ́ẹ̀ ni àbí àbí yóò yóò lọ jo ẹran kùdí lèrè tí bàbá fún ẹgbẹ́ sì yáda ẹ̀ kò ní ṣe pé tàbí àyọ̀ àǹkà sámi bíi tó ti tanra sí àgbẹ̀yẹ lè ṣe ẹ̀ sábà fún yẹn lẹ́nu tí a bá ní bá ń gbé ẹran mi ó sì ní bẹ́ẹ̀rẹ̀ ṣe mọ bí bàbá ti fún ó ti wá tó ní ìsìn ewu ni bàbá fẹ́ gbà ṣé kékeré ni àbí àbí ńlá ẹninu kọ̀ǹdíṣàn tí ó dé lélẹ̀ wọ́n ní fàáyínà ziyada fáyìlì mọ̀ òhúwèlà torí pé tó lékún yẹn ta ló ní ẹni tá a fún ní ẹ̀bùn nígbà tí ten thousand di fifteen thousand náà bá wá fẹ́ gbowó padà ọmọ lè fún ní ten thousand kó náà kó five thousand àbí wọ́n tó wá fẹ́ gbẹrẹ tó fún padà ẹ̀rẹ́ ti ti tóbi títóbi yẹn sì ní òun ló ń ṣe gbogbo àwọn iṣẹ́ kìràkìtà lórí ẹ̀ bóòlù ti fẹ́ rí tiẹ̀ yọ. ẹ̀rọ pé níta àgbà padà ọgbọ̀rọ̀ jẹ́ pé nítorí bá lékún ta lè fẹ́ pírẹ́sì ni. fàyẹ̀mùsẹ́ni òrùjú òfin mọ̀ fi àhìnà ìzìn káìpé níta lè fẹ́ pírẹ́sì ni a ní òrọ̀rùn kéèyàn níyàn ó gbà padà káwọn yẹ̀mùsẹ́ni òrùjú òfin àfọ̀ gẹ́gẹ́ bí a lè gba ìpìlẹ̀ náà padà àti ziyada tó lókè méjèèjì ti wọnú ara wọn ìpìlẹ̀ ẹlẹ́rìn tá a fún ẹni yẹn lákòjúwe àlékún náà sì kò sí tẹ pírètì kúrò lára rẹ̀. bákan náà allah yakuna akọ̀dé atukọ̀tọ̀ akọ̀wù min ar-ruju'. ani allah yakuna ab abu baba kò wọ́n jẹ́ nítorí akọ̀tọ̀ akọ̀wù fi ar-ruju' àmìnà rojọ́ ẹ̀kọ́ ní ráìtì láti lé kíní láti padà kó àzọ fọmọ rẹ pé èyí tí mo fún ẹ yóò ọ̀pẹ mẹ́ẹ̀sì mo lè padà ṣùgbọ́n mo fún ẹ ayé lọ kọ́ ọmọ ló lọ bẹ́ẹ̀ ò padà lórí ẹ̀ ẹ̀kọ́ ráìtì ọtí lóhùn ní ráìtì lóhùn tó ń ṣe kíní tó padà kí àwọn tó wà wọ pé mo tẹ̀sùn lẹ́yìn ìgbà tó lọ pé ní ráìtì tí mo ní láti fi padà mo ní ìní padà tó wá oúnjẹ ọ̀sẹ̀ pé mo dẹ̀ tó dáadáa rò pé mo lè gbà padà ẹnìyẹn ò lọ pé pé ní ọmọ ti dùn pé ráìtì tí àbá ní o wọ́n ti fi ilẹ̀ pé àwọn ò lè padà. àwọn afúlásà lè ibùn àbí kó má jẹ́ kó mọ ti afúlásà kó jẹ́ tí ò lówó lọ́wọ́ mọ́ ìtí ọba tó lọ fẹ́ jẹ́ kínní ọ̀fẹ́ gbà padà. wàhújọrọ àlè fàlàrọjọ abẹ́ni tó jẹ́ màhújọrọ àlè ẹ̀rí kọ́yẹ̀kọ́ yìí tá a ti sin ájúrò fún kí láàpẹ́ ní ájúrò jẹ́mọ́ ẹni tó lè kọ̀ǹtúrò nǹkan bíi tani bíi ọmọ èké àìsàn ẹ ẹni tó ní làákàyè àìsàn tún ẹnìkan lè wà kó ní làákàyè kó sì jágbàlagbà tó jẹ́ jóró àlè àṣàlàyé ńgbà yẹn ájírò ìjìbáàlì bíi tani bí ẹni tó jẹ gbèsè yóò san lórí náà kátó lè fi san olórí lè ná gbogbo pírọ́pátì rẹ̀ àbí ṣọ́ọ̀bù rẹ̀ yìí ẹ má jẹ́ òtajà mẹ́mọ́ ó ti dàbẹ́ ìjọba fẹ́ẹ̀lì àyọ̀ àkágbá kọ̀ǹtúrẹ̀ lọ́wọ́ ẹ̀ tí táàfi sọ gbèsè táàfi mú kúrò ń bi wàhálà tó kọ́ sí ẹ̀rìn wọ́n ní ilé làwọn condition tí wọ́n gbé lẹ̀ almuhimu ni pé tá a bá tọrẹ tá a bòyẹ ní nǹkan agbọ́dọ̀ gbà kó ti di tẹ́ni o àlẹ́tọ̀ọ́ kálá gbà padà ẹni tó bá lọ́wọ́ gbà padà ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ó rà gẹ́gẹ́ bí ajá tó bì kalẹ̀ ni tó bá tó ń kó èébì rẹ̀ jẹ àpèjúwe tí ò dáadé àfi táárí ti bàbá tó ń lè gba ẹni tó bá fún ọmọ rẹ̀ padà nítorí pé òun àti ọmọ rẹ̀ àti ẹ̀bùn náà àbẹ bàbá náà lọ sí wàá. حديث تتلي حديث يا عائشة رضي الله تعالى عنها قالت يا عائشة أني كان رسول الله صلى الله عليه وسلم يقبل الهدية قال النبي صلى الله عليه وسلم يقبل الهدية أما با جيف أما جيفت يعني bákanáà wáyé fíìbù alẹ́ ìhà a sì máa pààyàn lẹ́sàn ẹni tó bá fún gift alẹ́bí náà máa sẹ̀sán fún lọ́nà kẹ́sí kejì alẹ́bí náà padà sí dáadáa tẹ́lẹ̀ ibi dẹ́bi mọ̀ pé ní gift yàtọ̀ sí sọ́dá kọ́rè alẹ́bí gba sàárà ṣùgbọ́n mo ń gba kíni mo ń gba gift. kí n gba sàárà kọ́lá kí n gba sàká anábìn àwùsáàkì náà bí dọ̀tí àwọn èèyàn tán yọ kúrò tó fi ń fọ́ra wọn mọ́ni. sẹ́ni kan náà lè wá pé èmi ò ní wọn gba sàárà ẹ́ ó fi kọ́sì ànábì àìkọ́sì nírú nǹkan báyìí kálọ̀ súnà abálágásùn bàbá alágbájá súnà olè afẹ́ ṣe súnà pé ní ma gba sàrà tọ́sí wà ń kó ẹni tẹ́ ká mọ́ sàrà wọ́n lọ kọ́ṣẹ́ ànábì àyè kọ́ṣẹ́ ànábì lórí lórí ilé ìgbàanú bá Muhammad sallam ní ti gba sàrà ni wọ́n ìsìn ìbò àlẹ́ ìhà mo náà máa tẹ̀sán fi dáadáa àròfẹ́ ni. bákan ni hadith yìí tá a fọ ìwà nù sọ حديث من حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال وني ونواب رجل لرسول الله صلى الله عليه وسلم ناقة نرقني كان وفي رانقمي أبو طالب نبي فأصابه عليها النبي ما الشداد أصلنا فقال رديت أنا زفني فبتوه سنتاتي فويتو kọ́ọ̀dà là nára ọkùnrin lọ́kùnrin àti ah, ìṣọ́lá bá tún rí tì fàfáàdàhù àwọn ibi tó ṣe dáadáa mí fún fàkọ́ọ̀là rọ̀díta kọ́ọ̀dà là fàfáàdàhù ọdún sàlékún fàkọ́ọ̀là rọ̀díta kọ́ọ̀dà náà wọ́n tó adé lẹ́ẹ̀kẹta ní a wọ́n ayọ̀ ní ti báyìí ní hadithi alimami ahmadu gbawalu muslim àti alimami bin hibban nínú sàfihàn wọn. Nam. Wọ́n ní máa yóò ká fún al-hadithayn àwọn àǹfààní tá a fẹ́ kọ́ lára àdìsí méjèèjì. Wọ́n ní al-hibbatu naw'an. Hibba ọ̀rẹ́ táǹtà naw'an ìpele méjì ni. Hibbatu mutlaqah hibbatu mutlaqah la taqtadi 'iwada ọrẹ dáta sáàrẹ sí ẹ̀sán kankan lọ́dọ̀ yàn lẹ́nàá àfihàn aláwájú ìtàbárọ̀ torí pé ọrẹ táata táa fi ń wá ojú rẹ ọlọ́run ni orí àtinúwá ni yìí sọ̀dọ̀ bí ha àtàwádùdù tẹ́pẹ́ ń tá àgbà lérò ní àtàwádùdù ìnífẹ̀ẹ́ rẹ ni ọ̀sẹ̀ tá a ti dáadáa sí tí ò ní nífẹ̀ẹ́ wa fàwọn àkáwọn ti lè wọ̀n dùn náà ó lè dẹ́pẹ́ tí ò tó wa la fún àwọn àlàmì ni hu abẹ́ni tó jù wá lọ ètò ń jẹ́ gift inú o bá ṣe wà ní ìsìn alẹ́ fún gọ́fúnà ní gift àbí àbá àlẹ́ fún ẹ wá pèsè nìkan ẹlẹ́fún Dangote ní gift ẹ̀yẹ pé sóde yìí ni ẹ̀ bá ń ha bẹ̀bẹ̀ tẹ́ bá déwájú tiẹ̀ kí lẹ́yìn tẹ fóònù ẹ̀ tó yẹ wá lóhùn nígbà yóò gbà ní tó bá fi fẹ́ra lẹ́ẹ̀mejì kó máa lọ kó fún nǹkan náà ọmọ lẹ́yìn òun náà sàgbà ẹ tó ń jẹ́ gift nu ṣùgbọ́n sàárà àtàlà máa ń fún sàárà jẹ̀mọ́ aláìní láti máa sọ pé àtàlà náà ti sàárà òkú náà kó gbogbo olówó jọ náà náà ti sàárà ṣé gift lẹ́ fún ẹni àbí sàárà lẹ́gbẹ́ sàárà ni kèéde sàárà lẹ́ni ṣe wò àwọn tó nídi sàárà pọ̀ náà a rí pé ní ìyàtọ̀ wà láàrin sàárà àti ẹ̀bùn ẹni èyàn lè fún ẹni tí ó tó yàn lẹ́bùn ilé ìfẹ́fẹ́ ni tí ó jù yàn lọ àwọn mísìlẹ̀ abẹ́ntí ẹjọ́ wà ní kàtígórì kan náà wáyé àlàáfíà ilé nípìnlẹ̀ ẹ̀bùn ilé nípìnlẹ̀ ẹ̀bùn tá a bá ní ẹ̀bùn ọrẹ ọrẹ ní ń ta ta ń torí tọlọ́run ọba ta fún yẹn torí ká nífẹ̀ẹ́ ara wa alẹ́fẹ́ni tí a jò lọ alẹ́fẹ́ni tí a jọ wà ń kó kan nípa arísìkí alẹ́fẹ́ni tí ò tó wa ẹlẹ́ẹ̀kejì yìí bá tó ń yọ̀sọ̀dù bí àṣàwà àbùdó nìyà ẹni ọrẹ tá a bá bá a fi ń wá ayé fáàbí fúkúmọ̀ fúkúmọ̀ lìbẹ́ yìí wọ́n ní ìdájọ́ kí ńlá pé yìí ìdájọ́ ọjà ni ẹ̀kẹ́ tá a bá tajà téèyàn gbé nǹkan lẹ̀ onímọ̀ retí lọ́wọ́ ẹnìkejì kó ṣe kí ni kò mọ̀ wá. Algalibu anel muudi anel muudi يقصد بها أن يؤتي أكثر مما أهدى أن يقول لي نكو أن تبعثوري irú báyìí òun náà ń wá kátọrẹ fóun náà kó pọ̀ jù yí tí ó ń ta fún ẹni tó ń tọrẹ fún lọ. a ní ìtẹ̀yẹ̀ máa ń wá nù tí bá ń fi ọ̀rẹ́ rẹ̀ wáyé fàfíà nẹ́sàlà kọ́ọ̀lùhù sàárà ara rẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run bá tí ó sọ̀kalẹ̀ tọ́lọ̀ ni wà látẹ́múnú tẹ̀sẹ̀kìrì máa ṣe máa ṣe yànràn àbíkọ́ ọtọ́ rẹ wáyé pé tẹ̀sẹ̀kìrì nítorí fi ń wá ni kí wọ́n ṣe fún wọn náà kó pọ̀ ju ń tọ́ ṣe lọ nínú ìtumọ̀ táwọn afá fún àwọn afá mi tún pé wọ́n máa ṣe yẹn rẹ̀ lórí ń tọ́ṣe wọ́n máa ṣe fáàrí wọ́n máa ṣe lègùn tẹ̀ sẹ́kẹ̀ kẹ́kọ̀ọ́ máa kà fún pé ẹwà dúdú ń ta ṣe tó àti ìrànbọ́ lọ ń gbà eléyìí ò dá kò bá mu láti báyìí ọ̀nà kejì tó gbà tú ó ní pé má máa tọrẹ lẹ́ni tí ń wá púpọ̀ lọ́wọ́ ẹni tó ń ta fún tí kò fi ṣẹ̀fẹ́ fún ẹ. bákanáà anabi sọ̀rọ̀ sọ́lá yusufu alàlẹ́ hadiya anabi nínú ìṣesí rẹ̀ ni pé tí a bá pa lọ́rẹ̀ a máa ṣẹ̀sán fún yẹn bí aksaro minha wa afdol a ṣẹ̀sán a ṣe dáadáa tó ju ń tẹ́nìyẹn fi tó ṣe fún lọ wọ́n ní anabi amọ̀sọ̀rọ̀ sọ́lá ń gẹ̀ẹ́sì wa nù hadisi yà wá ìṣàyẹ̀. كان يصيب عليها ما هو خير منها طبعا بيتوري أوا يسوت تاجين لو أبيطري نعم أني لما جبل عليه صلى الله عليه وسلم مكارم الأخلاق وحسن المكافأة nítorí àdámọ́tọ́lọ́ ń dá nẹ́bì mọ́ òun ni makarim al-akhlaq ìwà tó da àdámọ́ ànẹ́bì ìwà rí ní máa ń wù ọ̀húsìn ìmọ̀ká àfàà ìsì máa ń sẹ́yìn ẹlẹ́sàn lọ́nà tó da máa ń sẹ́yìn ẹlẹ́sàn. irúwà yìí káwa náà kọ látara ànábì olódàájú níwà olódàájú ní ìbálò tí a bá ń tẹ̀lé lánàá pé à ń lo súnà ànábì kába lérò dáadáa báyìí náà ká máa tẹ̀lé nu àwọn ìgbésẹ̀ rẹ̀ tó bá gbé níbi ìjọsìn níbi ìwà dáadáa bákan náà wà fí mashru'iyyati qabul al-hadiyya wọ́n ní nínú ń tá rí kọ́ nínú hadithi ó ní afẹ́ká máa gba ọrẹ tọ́ba tawa lọ́rẹ mọ́mọ́ wò pé ní a ah, lágbájá mọ̀ dangrèdì mi adúrú mi náà ló wá dé kí ni rárá fún ní nǹkan yẹpẹrẹ yìí pé mo ní à ń ni ẹ̀rí ọrẹ èèyàn máa ń gbà ní. lágbèjúwe pé agbàwẹ̀ afẹ́ sínú ẹnìkan ara làbí dùn ó dà kó jẹ́ yẹn ńlá ó bá ní ọ̀kẹ́ sí ẹ àbí kò tẹ̀ fẹ́ kárí mọ́ bá tún láti méjì ẹgbà ẹgbà láti ah, ẹmọ owó mọ̀ yìí abọ́ làbí dùn àti wá jẹ́ ọ̀rẹ́ ni èyàn máa ń gba ọ̀rẹ́ ni àdébà mọ́tò sọ́lá àwọn agbọ̀rẹ́ ẹni tá ń tẹ̀lé ni bẹ́ẹ̀ kọ́ ṣe rẹ̀ torí pé tíyẹn bá fa lọ́rẹ̀ tá a bá gbà á kò ní dùn mọ́ kò ní dùn mọ́ yóò jẹ́ kí ó súnra kì fún wa kódò lè máa rò nípa afẹ́mi yìí ṣé kò nífẹ̀ẹ́ mi ni gbogbo olóhùn tí ó máa wá sọ́kàn ẹni tí ó gba ẹni tí ó tọrẹ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀rí wọ́n ní anna fi qabuliha irda'a lil muhdi pé ká máa gbọ́ rẹ̀ yìí àfi yíyọ ẹni tó tọrẹ fún wa àfi yíyọ nínú ni inú rẹ̀ ó dùn pé mo fún gífì ó sì gbà á. káwọn pín nǹkan sìn ẹ̀ láì dá ẹnì kankan sí kẹ́nìkan ní gáfílẹ̀ kò ní dùn mẹ́ni tó ń pín kódà wíyẹ pé nǹkan ìwọ́n náà padà lọ bọ̀ yẹn ni ọ̀rẹ́ tó ń gorí ọ̀rẹ́ ni kọ́kọ́ dùn ẹni tó fẹ́ fún ọ nínú náà tí wọ́n náà tó wá lọ fún ẹlòmíì. ẹni tá a bá gbà yìí ni ó jẹ́ kí ó mọ̀ pé a nífẹ̀ẹ́ òun láti yọ nínú. bákan náà wà ìfòhámà òbí wùjúdì lè máa bá ti wà sílà yóò jẹ́ ká jẹ́ kó máa gbọ́ yé pé a nífẹ̀ẹ́ rẹ̀ ìbáṣepọ̀ wà láàárín àwa rẹ̀. inú tẹ̀ náà dùn wàfi rọ́dì ha alẹ́ yìí kátìrì kọ́lìbẹ̀ ẹni sábàdá ọ̀rẹ́ tó sáwá gíftì tó fún wa sábàdá padà sí yóò jẹ́ kátìrì kọ́lìbẹ̀ yóò jẹ́ dùn ọkàn egbò ọkàn yóò jẹ́ ẹ̀rí bóyá wọ́n rí kíní kan tó ká kíní ìjẹun rà yóò ṣàǹfààní fún bọ̀dá alágbájá náà àbí ọ̀rẹ́ mi àbára aládùúgbò mi bàbá fi náà jẹ́ tẹ́wọ́n ní ká tún dá padà ẹ pé inú rẹ̀ ò ní dùn kò tó bá fún alẹ́ fún kódà kó jẹ́ pé nǹkan mi àwa náà à nílò káàmì fẹ́ lomi kèrè padà padà fẹ́ni tí tó fún wa àwọn nǹkan tó fà náà fi jẹ́ mẹ́rin ló ti fún ọ̀sán ábà.

nígbà tí ànábì wọ ìlú Medina kọ́kọ́ gba Islam etí ìlú Medina ló ti ń dáná jẹ tí wọ́n ń dáná yóò sì máa kọrin bú ànábì ẹ̀gbọ́n rẹ̀ gbà òun wá gbà ànábì wa ti ṣèlérí pé gbogbo ẹni tó bá rí mú ibi tọ́ rẹ̀ bá wò ó já sí òun ní apá padà wá ronú ńjọ́ kan ní wàá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ronú pé wàdà wàá bá nàbí lẹ́yìn tó wá gbẹ̀sìn ó wá bẹ̀rẹ̀ orin rẹ̀ pé bá náà ti sọ àádú wàkọ́lébìlì yẹ́wò mọ̀ mọ̀tìbóòlù mùsáyàmù ìtìrùhà lámúyẹ́fù di mọ̀tìbóòlù. orin yẹn bá kọ̀ tó kọ́ wọ́n dá ní kó nínú bíìtù anáàrọ̀ súlà lọ́ọ̀yì àwòádání mo ti gbọ́ọ̀rọ̀ wọ́n ti fún mi rògbà níbi ti lérí ìyàpẹ́ tó bá mú mi kẹ́bí àjẹmí wọ́n lè áfúwò ìndàrọ̀ súlè láì màmúlù ẹni tó bá ti pè lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run àmọ̀ kó yẹ kó forí jì ní ní ní àkọwálì lùwùṣà àtúfàlà wọ́n wọ̀rọ̀ àwọn olókùnfò etí ìsọ̀gàn ẹ̀nú ìdí ni mo sọ. fàlàmù ubini gbèsè kó mo tẹ̀ tó tó bá náà wàláwó kásọ̀rọ̀ àtúfíyà àkọ̀wé ìlú. kódà wíyẹn kékeré kó ti gbé ẹnu sọ báyìí ojú tó sọ báyìí ojú sọ báyìí tó ń gbé fáńẹ́bí ẹ̀hún sọ gbogbo mi. wọ́n ìnà rọ̀ṣúlà làṣẹ́ ìfún yusuf àbọ̀ òbí à òjíṣẹ́ yìí òjò tó wá gbèsè náà ni ó ti ń yí anábì ó ìdání o lórílẹ̀ mu'annadu min suyufi láì màtìlúlu nígbà tí ó gbóni débi kan anábì náà wàá fún ní gífìtì ọlọ́run pé ẹ̀sìn tó wà yí ẹ̀sìn ìfẹ́ dáadáa ni ẹ láti fún anábì fi kọ́nu anábì wàá bọ́lé lọ́rùn mo ṣe kí ni mo bù ẹ́ kí ló anábì ṣe jẹ́ àyà àwọn kọ̀tọ̀gbẹ̀dẹ̀ ń sọ pé kí ibi tó tọ́jú aṣọ yìí dé ọ̀rẹ́ tá ọ̀rẹ́ ráǹkì tó ga nù ànábì fún yẹn nìkan tọ́wọ́ lọ ní gbà tí tọ́wọ́ lọ gbà wọ́n ní ó tọ́jú ẹ̀ tó bá dídí kó òkèèṣàn kẹ́ dé bí ọdún yóò wá ẹ̀ wá sí ẹ̀ ọ̀rẹ́ àti ìsọlérù báyìí ni nígbà tó ń ká àbàmù lẹ́yìn ikú ànábì kan <laughs> ànábì máa ń gbọ́rẹ́ ẹ̀ máa ṣe kí ni ẹ̀ máa ń kí èèyàn gọ̀ọ̀rẹ̀ yóò jẹ́ kífẹ́ wà yóò jẹ́ kí ẹni tí ó ta lọ́rẹ̀ náà yọ́nú sí wa ṣùgbọ́n téèyàn bá kọ́ ẹni kásùrù pálíbì yóò jẹ́ egbò ọkàn fẹ́ni wà èdè áfínàfsì yóò kéré ìrẹ̀wẹ̀sì láti báyẹn lò ó dẹ̀ láti kéjì sí máa ń ṣẹlẹ̀ ni pé ìwọ máa ń fún ìwọ máa ń fún bóyá ọtún wá ní wọ́n á fẹ́ òun ò ní kí ó máa gba nǹkan lọ́wọ́ bàbá alágbájá olóhùn ṣe sàárà fún ọ náà fún ẹnì wọn ló gbà ní. ó yẹ pé tí wọ́n rò nìyẹn ṣùgbọ́n tọrọ náà ó tún lè jẹ́rẹ̀ ìwẹ̀sẹ̀ ọkàn fún un ah, nítorí táwọn wa ní báà náà lè fún ẹ ní nǹkan ni lọ́dọ̀ wà lókun ẹ̀dá ju wa lọ ní gbogbo ẹ̀ ní wọn wá sínú ọkàn. bákan náà wọ́n yá mi lọ́rọ́ alá mohammed kẹfì rọ ẹ̀gọ́ ẹnìyẹn yóò mọ ìyá sí oríṣiríṣi ọ̀nà kí tèmi náà tó fún ẹ ní nǹkan ni wàtúnú ní nbà ìdá kódà ó lè ní èrò ó lè rí èrò tí ó jìnà tó yẹ pé ìtí wọ ti èrò kọ́ àbọ̀rò pé mo fi nǹkan sí ni àbọ̀rò pé wọ́n fi sàfáwọn ni àbọ̀rò pé bàtà tí mo kàn rí tí mo rà fún pé mo ti fògùn sí ni kí ni wọ́n ń pè mí wọ́n á sọ mí dé lẹ́bọ̀ ni ẹ̀kọ́ orí sí nǹkan lè yọ̀ mọ̀ rò pàápàá jùlọ láwùjọ tiwa yìí tí ọ̀rọ̀ àkídà ṣe kí ni torí bó ṣe rí. wọ́n bá fẹ́ lomi nǹkan tí ó gbà ń tàbí ẹ̀ẹ́n ó rò kí mo ti fò ẹ̀rì pé sẹ́yìn kọ̀ọ̀kan ọ̀rùn lè yorùbá nìkan ó rò kí mo ti kí ni mo ti fò gùn sí. eléyìí tí ò bá mu ni kò dáa a máa ń gba ẹ̀bùn wọ́n bá ti fún wa ní nǹkan ká gbà á láti mọ́ máa kọ́ra àti mọ́ máa gbà nǹkan o nǹkan tó rúgbà lọ́wọ́ yẹn láyé tí ó ká máa kọ́ra wa láti máa kọ́ àwọn tó wà lábẹ́ wa bóyá àbúrò wa bóyá ọmọ wa fún àdéyé kébi tó ti wá ibi tó dáa ni. فكان مشروعية الإفاضة عليها بما يناسب الحال والمقام. أني إن أنت أتوفي ó ní afẹ́ kéèyàn ṣe kí ni ó sẹ̀sán dáadáa tó bá ti sí bímọ yunásìbò hàl ní tó bá ti tún ṣe tó ti ṣe mu wàlmọ̀kọ́m fàkọ̀dùkọ́lá sọ̀rọ̀sọ́lá anábìnrin mọ̀ sọ́nà ilé ikú màrúfà ẹni tó bá ṣe dáadáa sí fàkáàfì wúhu ẹni ẹ̀ kí ni ẹ̀ ṣe dáadáa sí i ẹsẹ mọkàáfà níta ilé bíjẹ dáadáa ẹni ẹsẹ fún ó wà nù fẹmi máa fi ń kun ní riwaya ọmọ bóyá àdìsí náà ló débẹ̀ àbí ìdìrọ jùlọ ọlọ àlàm pẹsẹ àdìsí tẹ ẹ bá rí n tẹ fi ṣe dáadáa fún ẹ bá fún pé kíni jazakallahu khairan ìgbà mi dáadáa tí wọ́n ṣe olómọ̀jẹ̀ pé wọ́n náà fún nǹkan ní mọ́mẹ́ntì ẹ̀ ṣùgbọ́n wọ́n ti àfiṣẹ́ẹ̀tì nǹkan dáadáa nítorí pé ó dùn wọ́n lù wọ́n náà wà á ṣe nǹkan kan tí ó lè kí wọ́n dùn náà nínú ẹ̀rí nígbà tí èèyàn wà láwùjọ kan lákòjúwe wọ́n bá hàn kan bóyá ó de ni àbí nǹkan kan babalagba ní sí òní dàbí kíní ó wá mẹ́dẹ́wájú ọkàn tí wọ́n ọkàn kẹ ẹgbẹ́ sí ni ọkàn sá gbà á kò tí kó wájú náà kàn sí jùlọ kan bí ẹni tí ò lé kíní tí ó kà fún ní ọ̀dá wa adúpẹ́ obìnrin kódà kí nǹkan kékeré kọ́ fi ọ̀yàyà gbá kọ́ fi ìtújúká gbá kọ́ fẹ̀rín gbá kí nìyẹn túmọ̀ sí jẹ́mọ̀ wọn náà fi ṣe ti ti ó ṣe fún ẹni àwọn nǹkan tí a fẹ́ rèé láàmù ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn tó jẹ́ kí ìjọmọ ènìyàn àárín ìjọmọ ènìyàn kó máa gún ó dùn ni ìyẹn ló fàtẹ́ kí tá a bá rí wà míì tẹ́lómi ìwù tí ò bá mu a ní ṣe mọ́sílám títí ò dánu pé kéèyàn wùwà ká máa ti mẹ́sìn ṣe ẹ̀rí ẹ̀sìn yìí náà kọ́ àbí súnà yìí súnà dádúró lọ́tọ̀ ẹni tí ń ṣe súnà ṣe kíni ó dádúró lọ́tọ̀ tọ́ọ́dẹ́ fi èèyàn mẹ́sìn èèyàn lè já kulẹ̀ ńgbà mi torí táwọn èèyàn ṣe tí ò ní ṣe kíni tí ò ní bá mu gẹ́bí ìjọmọ nìyàn kámẹ́sìn mẹ́sìn ṣe wá ní. àbára sheikh muhammadu bin abdul wahab kíni sọ́nà alùsùlù sàlàtà àni ma'rifatul islam bil adilla kámẹ́ islam pẹ̀lú kíni pẹ̀lú àwọn evidence bó ṣe wá kẹ́rẹ́ kọ́ máa wòyàn kí mo fẹ́ òbí islam ṣe rí jẹ́ wà fáyì nígbà bá ti ṣe ní kíni islam ìjọmọ nìyàn lè ṣe gámẹ́tì yìí ó rọ̀ǹgì gbé ọ̀wà ní á ah, òun mọ́ so islam ó gbé gbogbo nǹkan kalẹ̀ pẹ̀lú ètò ni àwa ni ká wá gbìyànjú ká ṣe ń tó wa nú ẹ̀sìn wa ara rẹ̀ náà ni bàbá ta wá lọ́rẹ̀ ànábì ní fàkáàfì hùwù ẹni tó bá ta yín lọ́rẹ̀ tó ṣe dáadáa sí ẹni ẹ̀ ṣe mùkáfà ẹ̀ ṣe dáadáa sí ẹ̀yin ẹ̀sán lẹ́sàn ẹ̀sán tó bá tọ́ tẹ̀mọ̀ kó tọ́ tó bá ìgbà ọmọ tó bá síkò ọmọ tó bẹ́ẹ̀ ni ọmọ ẹ ṣe fún un. kàfí anel muhudi ìlà kọ́sọ́dà bíi àdìyá ti sàwá wọ́n ní nínú hadithi yìí náà a torí pé ẹni tí ó bá tọrẹ pẹ́ẹ́pẹ́ tí ó gbà lérò pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ wọ́n ní àsàwà pé kánìyàn náà san lẹ́sàn wọlé ẹ̀wà àbí pàṣípààrọ̀ ní fẹ́. فالأفضل أن يوصي ya يرضى ẹni káwa náà fún tí e yọnu pé pé ìpínlẹ̀ ọ̀rẹ́ ẹni káwa mọ́lá ṣe kí ni àgbà pàṣípààrọ̀ àbí àyíwá ká fún tí e yọnu yà á náà wùlámù yóò kọ́dìmọ̀ àdìyàtà ìlà rọ̀jà àlè afdol mìnìhà torí pé ọ̀rẹ́ tó náà ta gbogbo èrò kẹta ni pé ẹ ń wá tí wọn náà fún tí ó dájú tí òun fún ẹ lọ ni. والغالب أن المهدي فقير وصاحب حاجة ẹni ìtọ́mọ sẹ̀rẹ̀ ní eléyìí ni pé ẹni tí ó wá àwọn ẹni tó fún yẹn ní nǹkan wíyà fàkíìrù aláìní ni sọ́ìbù hájà àbí ẹni tí òun náà nídìí ni wàhánà ni mo di ilé ìfìsá àti wàfẹ̀gínà ẹni tó wà lọ fún ní nǹkan fìsá àti ẹ̀rí fìsá àti oníṣẹ́gínì òní nǹkan wàfẹ̀gínà ó rọrọ̀ bá lè fún alákòjọ ilé ẹ̀hẹ́ ẹ́ ìyẹn ò lọ àlélẹ́yìn olè wà já ìsìnká aláìníkàn wà fún yẹn ní nǹkan tàbí ẹ̀kọ́ náà ní. Àfa ẹ̀yọ́ jẹ́ àfa kéèyàn fún pírẹ́sẹ̀ntì lẹ́mú àbí afẹ́ pírẹ́sẹ̀ntì wá dúgbò wa alẹ́kẹ́jẹ́ ara ń fò kẹ́kẹ́ àti ẹ̀gbẹ́ fún ó yẹ pé bí prógámù kan ọjọ́ àwọn mùsùlùmí ẹ̀wá kúránì kan tó jẹ́ tí wọ́n lè mọ̀ ká. ẹ ránṣẹ́ fún ẹ̀rí bóyá ẹ̀gẹ́lẹ́ tó gbé ní bóyá ẹ̀tẹ́ tó fún ní shamag <laughs> ẹ̀rí kẹ́ẹ̀tù gbà nǹkan nítorí pípé tẹ́ pé gan kẹ́ẹ̀tù fún lẹ́mu ẹ̀ pípé pé kó wá sí kíni ẹ ìdìbò ni. tó ti lè fún mi ní nǹkan adékọ̀ọ́ náà ti nínú lè lọ ń gbà mí. ẹni wá fún ní ẹ̀bùn tó yẹ pé ní àwọn tán fún tán nídi ẹni tó nídi bùkátà ni tó náà ṣe dáadáa fún kó tó ju tiwọn lọ gan irú eléyìí ó fẹ́ mú irú àwọn àpèjú èyí dání sáré yẹn ká ẹ̀jẹ̀ ní fún ní nǹkan báyìí tó náà sì tí ó dáa púpọ̀ padà nítorí tó burú bẹ́ẹ̀ bákan tamamu hadith ẹni tí ó parí hadith yẹn pé làkọ́dé àmọ́mtu allah akbala illa min kureishin aw ansori aw sakafi. naam. ẹni àkọ́dé làkọ́dé àmọ́mtu mo ti gbèrò. allah akbala pé òun nígbà ẹ̀bùn yìí àbí ọrẹ ìlàmì kùrọ̀ṣì àyàfi lọ́dọ̀ ẹni tó jẹ́ ara kùrẹ́ṣì ẹlọ́kùnrin sọ bẹ́ẹ̀. aw ansori àbí ara madina aw sakofi àbí ara toif abani saki. wàhùwà yushiru bi hadha ila alil mudi wal hadira. ẹni ẹni yìí tọ́ka sí àwọn tó ń gbé ìlú ńlá pé tó bá fún mi lọ́rẹ́ o àwọn ní ìgbà lọ́wọ́ wọn. fàmú àtẹ́yàbù ló fún sáàmì mìíràn lìbá àdìyá a ní torí pọ́kàn tí wọ́n mọ́ ju ẹ̀ràn tó wà lóko lọ alùmùsọ̀bí náà bìdá ìtọ́mà àti ẹ̀pẹ́ tọ́mà hù kí ló ń jẹ́ tọ́mà hù ìtàmà àfẹ́dà àfẹ́dà làwọn máa ń wò nǹkan lómi tó bá ti nǹkan fún ó lè má ṣe kíni ó lè má hmm? ó lè má tẹ̀lé ọkàn rẹ̀ lè pé òun tó wá fi ṣe nǹkan dáadáa fún ẹ padà wọ́n ní fàáfi ìdẹ̀ lílọ́ la ṣe bábìlì kọ̀ náà à wọ́n náà fẹ́ kéèyàn níyàá yọ ọkàn ẹ̀rí afẹ́ kéèyàn níyàá yọ ọkàn kí ló ń jẹ́ ayọ̀ kẹ̀kẹ́ yẹn ní tẹ́lọ́rùn nígbà tó yé ó dé stéèjì kan ọkùnrin ní oníkíní kò tó mi báyìí ká ṣé ẹni tí mo ṣe fún ibi ó ṣe máa béèrè lọ ni ó tó kò tí ì tó ó tó kò tí ì tó wá dẹ̀ mélòó ẹ̀mẹ̀wá yẹn náà dáa. kéèyàn nífẹ̀ẹ́ lọ́rùn wọn pa ẹni tó ṣe dáadáa ní onímọ̀ ṣe dáadáa ṣe lọ ọwọ́ àjòkó tì í gbogbo àlọ́sà lọ gba ọrẹ lọ́dọ̀ rẹ̀ ilé iná ò dáa. bákan náà wà á nàlì mú òdíyá ìdá ya mọ̀kọ́ bílẹ̀ ayé àṣeyìn alẹ́ àyẹ̀kànnà àbíbálẹ̀. ẹni bẹ́ẹ̀ bákan náà ẹni tí wọ́n tọrẹ fún abẹ́ni tó fún ni tọ́ba wá fún ní nǹkan kó tó máa jẹ́ fún tó ń ṣe kí ni tó ti fún yàn àyẹ́kìnà àbìdálì kó tẹ lọ́rùn ara ẹ̀kọ́ tá a ọkùnrin ó padà sọ pé náà ó ṣe kí ni òun ló mọ irú bùkátà tó ní wọn opportunity pé ànábi ń béèrè tí mo sọ pé náà náà ìyẹn náà dá ànábi ni pé oníbùkátà ni ànábi náà fi ń fún ní nǹkan ń fún ó sì béèrè pé tó ti tó ìgbà tó rí pé tí ó ti wà lọ́dọ̀ tó bùkátà ń kí ló ṣe ó ló ti tó eléyìí náà tó jẹ́ ẹ̀kọ́ wọ́n ní wàlá ayé jẹ́ alòlè hadiyyata tariqan ila ibtizazi amwali nas ká máa sọ ọ̀rẹ́ di tọ̀rí ojú ọ̀nà táfi máa ṣe ibtizazi amwali nas láti máa jẹ owó àwọn èèyàn gbà ẹ̀rí eléyìí ní òbámu ẹtùmọ̀ ẹnìkan pé tẹ́bá ti ta lọ́rẹ̀ ẹnì bá ti ní nǹkan lọ́rẹ̀ yóò mọ̀ sí kí ni yóò mọ̀ ẹja mọ̀ wá nǹkan ìṣẹ̀kẹ́ tá mọ̀ fún kò lè bá máa fún wa ní nǹkan eléyìí ní òdá àyẹ̀pẹ́ ẹni ẹ̀ kàn dá ọrẹ́ bójú ni ẹ́ ó bẹ́ẹ̀ máa gbowó àwọn èèyàn ni tó a gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn lórí tí a bá ń ṣe bákan náà tá a bá tọrẹ fẹ́ pé ní ẹnì yẹn fẹ́ fún wa ní nǹkan padà ká náà ní ìtẹ́lọ́rùn lórí tí ó bá fún wa gbogbo ilé inú àwọn ẹ̀kọ́ tó de ọrẹ títa ni ẹni pé ọrẹ títa ń sèwọ́n ti wà nù gbèsè ayé wa inú tí ti jẹ́ kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó mọ wà láwùjọ wa ní káwa náà wá gbìyànjú kí adẹ́ntí mọ tọrẹ àpàrà níbi hadithi kan wájú. fáwọn ibi tí ẹ̀ ń kọ́lé jí wa pàápàá jùlọ àwọn obìnrin pé ká má fojú kéré nǹkankan níbi ọ̀rẹ́ títa ká má fojú kéré ka ká fún ọmọ fojú kéré pé àti ìwájú nǹkan yìí lọ torí pé ẹni tó fẹ́ tọrẹ ó tó ń gbà bó bá ṣe. nam hadith tó tẹ̀lé ni hadith jaabir bin abdullah ní kọ́lá rasulillah rasala alanabi ni al-umra liman wuhibat lah. iná pè ní umra ẹ bá lè ṣe àlàyé ẹ̀ fún wa ó ní pé ká tọrẹ fún yẹn pé tọ ìwọ bá ti ń sẹ̀mí yóò máa jẹ́ tiẹ̀ àdìsí wa nu Bukhari al-Bukhari wa nu Muslim bákan náà riwaya Muslim ó ní amsiku aleikum amuwalakum wàlá tufsiduha ó ní dúkìá yín ẹgbàmú ẹsọ ẹmọbàjẹ fa inna man amara umra fa hiya lilladhi umira hayyan wa maytan wal aqli ẹni tó bá lóun fún yẹn ní nǹkan ní lómọ́rọ́ tó mo fún ẹ nígbèsè ayé ẹ̀kọ́ máa lò ó wọ́n ní nǹkan ó di tẹni tó fún o tó bá ẹ nígbà tó wà láyé ni àgbà tó bá kú tó bá kú tọ́ta ní òní àwọn ọmọ rẹ̀ wọ́n ní rìwáyà ilé wa ní muslim wà fi láàbùdín inú gbólómi tó wà ń bẹ̀ bákan náà ẹni innamal umra allati ajazaha rasul sallallahu alaihi wasallam an yaqula yíyà lákàwàlẹ̀ asibik wọ́n ní umrọ̀ tánà mi fọwọ́ sí pé tí mo fún ẹ yìí o yóò máa jẹ́ tiẹ̀ àtàwọn sábà tó jáde lára rẹ̀ láwọn ọmọ. kámi ìdá kọ́lá yíyà lákàmà ish fa iná ha fẹ́rẹ̀ jírú ìlà sọ ibi ha. wọ́n ní ṣùgbọ́n tó pé ní mo fún ẹ nígbà tó o bá ti ń lo ayé sẹ́ni ẹ bá fún kọ́kẹ́ ní nǹkan wọ́n ṣe yóò padà sọ́dọ̀ ẹni tí kò fún un pé a máa gbélé lọ́gbà tó bá láyé àìkọ́ tó bá kú ọmọ rẹ̀ olóde kíní àwọn olùgbé bẹ́ẹ̀ kìí ṣe tí wọ́n. wàlẹ̀ abídà olù ànàṣà yìí wọn náà níbi ní láàtẹ́rì kíbu wàlà tó mírù pàmọ́nù orí kíbà ṣe án àwọn mírà ṣe án fàáwà ní wàrà sátẹ̀. wọn níbi wa Muhammad sọ́lá ń láàtọ̀ ní kíbu láwọn sí rọ́kúbá afọ fún wa ń jọ̀wọ́ ẹ̀rí pé nǹkan yìí mo fún ẹ ṣùgbọ́n ká máa retí kú ara wa ẹni tó bá kọ́kọ́ kú ìyẹn pé tí n bá kúkú ẹ ọmọ ìlú tó bá ti kúkú mi yóò ṣe kíni tó padà sọ́dọ̀ mi ẹ̀rí mi ká mọ̀ ṣe ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹni famani oríkèbá ṣẹ́yán àwọn òmìnira ṣẹ́yán fàáwà lè wàrà sátìmù ẹni tó bá ti ṣe lé nǹkan ọ̀dọ̀ ta ni ó padà sí tó bá lọ tán ọ̀dọ̀ àwọn tán ìjogún rẹ̀ ni akágbálàyé lórí ilé onídìí àlàyé wọ́n ní alùmúrọ̀ sàlásà tànùwà alùmúrọ̀ ọ̀dọ̀ mẹ́ta ló pé sí àǹtò àbàdà onígbé kéèyàn sọ kó di gbére yíyàlá wàlá àti tìbíkà mi bá àdì nǹkan yóò mú fún ẹ kódà tí a tó bá kú tán àwọn ọmọ rẹ náà kà máa lò ọ̀nà kanu ọ̀nà kejì à ń tó tó lakọ kàkọ́ lè bi kátó lẹ̀ iye alákì ọmọrúkà àwọn ọmọrí yẹn ni pé mo fún ẹ nígbà tó o bá ń sáyé àbí tèmi náà ń sáyé ẹlẹ́ẹ̀kẹ́ bákan náà ayùn sáròtò lè wáyé dòròjọ́ fi ha bá dà mọ́tì àbí òrùkẹ́ ẹ̀rọ pé mo fún ẹ tí ìyẹn pé àrùjú fíyà bàdà mọ́t àhàdìmọ̀ tẹ́nìkan bá kú àlè rìfáàsì ẹ̀ padà ìyẹn pé ọba ti kú ń gbà padà àbí kó ní ọba kú ọmọ tiẹ̀ náà lè kíni wọ́n lè gbà fàálì ẹ̀ pé òṣàr àwòyólùgá ọ̀tàkùnù àbádà á ní sí àwọn kọ̀ǹdíṣẹ̀ yìí ṣé àgbàdànù ni báwa sọ di gbére pé hàn lè gbà mọ́. wọ́n ní amọ̀nà ánìlẹ̀ àwọ̀lá àwọ̀lá ni wọ́n ní méjèèjì tá a sọ síwájú fa mọ́sáàbù jùmọ̀hórì ìlúlàmọ́ aláṣẹ́ àtìlẹ̀ ìbà. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa majority àwọn àfa àwọn kámẹ́rà ayé jùmọ̀hórì wọ́n ní nǹkan tó lálàáfíà wàtà àbídìí hàlẹ̀ mọ̀hórì gbẹ̀láwù wàlúwàlá sáà wọ́n bá kú tán àti pé yàlákà ọmọrúkà àwọmọrì ìyẹn pé ìtì ẹni òun sáyé ni àbí ìsáyé mọ́ ìtì ẹni ó jẹ́ ẹni méjèèjì àwọn àáfàá lọ sí pé ní tí ó di gbére ni kódà tẹ́ni ẹ bá kú ọmọ rẹ̀ ó ti kíni ọmọ rẹ̀ lọ kódà wọ́n jẹ́ pẹ́ni tó fún òtí ìkú ṣùgbọ́n lẹ́ẹ̀kẹta fàdá báyìí làfíà ti ṣàtúrò jù jàmọ́ ìlànà wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta a rí àǹfà àtọ́ ní ìyẹn lè gba ẹmẹ́ńṣà àwọn àǹfà náà síbí wọ́n ní ìyẹn lè gba lọ́ní àlùmùsùlùmí náà aláṣọrò lèhìn fún mùsùlùmí lórí kọ̀ǹdíṣọ̀ tábàjọ gbéra wa sí ni kí ni ẹlẹ́ẹ̀kẹta jẹ́mọ́ oníkẹ́ni yẹn sọ pé ní sẹ́nìkan bá ti kúnnú wa nǹkan yóò kó lọ́wọ́ ẹni tó ń fún bóyá tó fún ló kú ni àbẹ́ni tí wọ́n wọ́n fún bóyá ọmọ rẹ̀ náà wà gbàgbà tó ń bá ti kú. والمشهور من مذهب الإمام أحمد إلغاء الشرط فيكون الإمام أحمد أنا أتبع كونديشن يدانو ولزوم الهدبة وتعبيدها فإن كانت ديبون بيري وديبون بيري kódà kó sọ bẹ́ẹ̀ tètè bá ti kú nǹkan yìí yóò pò lọ́wọ́ rẹ̀ ẹ ló ti dẹ̀bùn gbére قال شيخ عبد الله بن محمد وأما العمرة وركبة ففيما خلاف مشهور أنا العمرة وركبة الركبة يكوي كما تقول سنبات كو إن كاي يوكو لوي أبي وانا لوكو يوكو لوي واني إيان ولاني أفا لولي والحديث فيهما متعارض أنا ما حديث في أواغن mọ̀tà àárí ìdọ̀tà wa ní káwò tí a pé kan ní ṣe ìkan ló lọ ìkan ní ò lọ pàlẹ́bí nàxtàrù anáwó ìta ṣàròtọ̀ rojọ́ fi ha rọ́jà àti ilà màlìkì ha ń tẹ́ pé nìyẹn fi kọ̀ǹdíṣàn lẹ̀ pé ilé yìí o tó ń gbé kọ́ fi kú ni o ọmọ rẹ ò ní máa gbé bẹ́ẹ̀ o àbí tẹ́mínà bá ti kú nínú tílé tí ọmọ mi ò jogún ni o wọ́n ní tí kọ̀ǹdíṣàn yẹn bá wà ẹni irú nǹkan pé ìyẹn lè jẹ́ kí ni ah, pé èyí tó tẹ̀wọ̀n lọ́dọ̀ táwọn òní ní kọ̀ǹdíṣàn yẹn wọ́n ṣiṣẹ́ tọ̀ torí pé alẹ́bí ni alẹ́mùsùlùmúnà aláṣọrò ṣèlè kọ̀ǹdíṣàn nígbà tí fi ń bú yẹn náà ló ti gbé kọ̀ǹdíṣàn lẹ̀ ó yàtọ̀ sí ti aṣọ pé yẹn fẹ́ bùyẹn ní nǹkan ó bẹ̀rẹ̀ padà tó bá ń gbé nǹkan mi ẹ̀ pé búbu eléyìí pẹ̀lú kí ló bá wá pẹ̀lú kọ̀ǹdíṣàn pẹ̀lú kọ̀ǹdíṣẹ̀ mọ́tò yìí o ọmọ lò ó lókun gbà tí mo bá sì wà láyé ìtumọ̀ pé tó bá sí láyé mọ́ ó kò lọ́wọ́ ẹ̀ àbí tí wọn náà bá sì wà láyé ìtumọ̀ pé àwọn ọmọ rẹ̀ ò lè dé kí ni wọn lè jogún ẹ̀ kó tó gún yẹn náà ló ti sọ àwọn àfa àwọn sọ pé ní àkádó lórí pé ní nǹkan yẹn ò lálàáfíà bẹ́ẹ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ pé ẹ̀bùn àní gbà lọ́wọ́ ẹni tó fún yóò máa jẹ tiẹ̀ lọ́nà ni torí pé ìpìlẹ̀ ẹ̀bùn ni kó jẹ́ gbére. àwọn míì lọ lórí wípé ní àágbà torí pé nígbà tí tí ń bu náà ló ti fi kọ̀ǹdíṣàn lẹ̀ pé ní tí ń fún ẹ yìí o tí ń bá kú àbí wọn náà lọ kú yóò ṣe kíni yóò kú lọ́wọ́ ẹ̀ lẹ́ni yẹn náà ti gbà bẹ́ẹ̀ akẹ́kẹ́ ńgbà tó náà ti ń lò lónà tí mo tán jọ ṣe kíni tán jọ dúró lé lórí yìí là ń sọ pé ní lọ́dọ̀ táwọn o kò sì tó bunú bẹ́ẹ̀ nílé ní tónilẹ̀ nínú mọ́sáàbù al-imam ahmad rahmatulahu ta'ala àwọn òfin tó de àwọn ẹ̀bùn rí tó kí ni pé ẹ̀bùn ìpínlẹ̀ rẹ̀ a máa ń ṣe é fẹ́ni tá à ń ṣe fún torí dáadáa ni torí kífẹ́ lè wa wà láàrin wa ni torí pa tó gbèrò ládàá lórí ẹ̀ òkè tó bá ṣe dáadáa yóò gba ládàá ìyẹn nìpínlẹ̀ tí èèyàn sọ pé ètò ń fún yẹn fẹ́ gbà padà ìwà kíní ìwà àbùkù ni ìwà yẹpẹrẹ ni àná mi fi wé ajá tó bì kalẹ̀ tó tó fẹ́ kó èébì rẹ̀ jẹ eléyìí tí ó dá mi. bákan náà anábìá mùsùlùmí sọ́lá ó jẹ́ kó yé wa pé ní tí wọ́n bá ṣe dáadáa sí wa káwa náà ṣe dáadáa sẹ́ni o àbí tọ́ba ta wá lọ́rẹ́ káwa náà wọ́n náà láti ṣe dáadáa sẹ́ni o lójú ọ̀nà tá a mọ̀ dáadáa pàkáàfì wù tá nàbí sọ oríṣiríṣi dáadáa náà ló jẹ́ ó lè jẹ́ ti sí láti ṣe dáadáa táwọn bá tẹ̀ ní nǹkan fáàfin lò. pípa ní bá mọ̀tò sọ́lá náà ni pé tọ́ba fún ní ẹ̀bùn ẹlòmíràn náà a máa ṣe kínní a máa sàn yẹn lẹ́sàn-án. ìrẹ̀ ń tara kùnrin tó wá bá tí anábì náà fún ní nǹkan tánàbì tó ti tó ó ní òtí ìtò fún ó tó wá sọ pé òtítọ́ ilé àwọn ẹ̀kọ́ tí ó yẹ ká kọ́ nínú àwọn àdéhìsì yìí rè abẹ́nú ọba subhanahu wa ta'ala tó ṣàgbéyé rẹ̀ ní ìrọ̀rùn fún wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين